الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ètò ìpè òdodo tí ó máa dé sí etí gbọ̀nyìn ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmsùdín Ṣítù tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí lẹ́dà rẹ̀ lọ máa bá bàbá wọn. ṣítù ṣítáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé síríkì ògúnmọ́sìn àwọn afáwọn àgbà tí wọ́n máa bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà. wa ala kulli man salaka maslakahu ila yawmiddin. faya ikhwati fi billah. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته yẹ́yìn ọ̀pẹ́ ilé ìsìn ajá fún ọlọ́run ọba. alihamudulilayi. a ń tọrọ àlékún ọlá rẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam. báyìí a ti kó ìdá méjì nínú ìdá mẹ́ta ramadan náà ni a ti láǹfààní láti mú kó ń bẹ̀ báyìí. ìgbà àdókò tó kù yìí náà àwọn tó lágbára ó kóra jọpọ̀ sínú ìdá kan tó kù o. àwọn bí ọlọ́run nínú àánú ẹ̀ kó jọ ọ́ ó fi wá ṣekú oúnjẹ gbogbo dáadáa yìí tó wà nínú mẹ́wàá tó kù yìí náà nípa akọ jùlọ òru òru ńlá òru tó pàtàkì òru tó lágbára ni ilé ìtọ́rọ̀ wọn bá ròyìn rẹ̀ nínú alukur'an fún wa pé ó lágbára ó ní kìmí ládàá rẹ̀ pọ̀ ju kéèyàn ṣe jọsùn fún odidi ẹgbẹ̀rún oṣù lọ abẹ́rẹ́ àwọn kójọ ojú káwọn náà jẹ́ kan nínú ẹni tó máa ṣe kò òun náà la ń sọ fún gbogbo ẹ̀yọ́mọ̀ ya wa ní gbogbo ibi tí ẹ ti ń bá ń gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ẹ má fà wọn àsìkò ní ṣòfò àtẹrí káwọn kan tuntun ní rọ́kẹ̀tì kẹ̀tì lọ àwọn ibì kan náà àwọn wà òrò rẹ̀ láti kọjú ìkáàkiri náà ní ẹ má bà àsìkò yín jẹ́ ìjọ tóbi tọ́ lọ́hùn ẹ láǹfààní àti kóra jọ pọ̀ nínú mọ́sídìdì ṣe tẹ̀ ń ṣe ẹ̀ǹtìkà àti ẹ̀yìn kórìíre ẹ̀yìn tí ẹ̀yìn náà fẹ́ ṣí ṣùgbọ́n tí ò sí gbà irú ẹ̀ ẹ̀yìn náà kórìíre kò jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ẹ wá fàyè lẹ̀ ẹ má jẹ́ kóoru yẹn kàn kó kó máa bọ́ lójoojúmọ́ báyìí a dánu dúró díẹ̀ lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bábọ̀ lórí ọ̀rọ̀ yìí rún. ìgbà náà lápò pàrọ̀ sí lónìí gẹ́gẹ́ bíbi tí a ti dúró ní ilé ìdánilẹ́kọ̀ọ́ tó lọ́ọ́ sì torí a ti ṣàlàyé fún wa nípa pàtàkì antikap ṣùgbọ́n pàtàkì wa bẹ̀rẹ̀ antikap báyìí náà àti tí mo gba àwọn ẹ̀kọ́ àwọn ìdájọ́ tó kọ̀ mọ́ antikap ó bá yí mọ́ àtẹ̀tẹ̀ fóònù ẹ má gbàgbé o ń wá síbẹ̀ náà ní kí ẹ má sọ ibi tẹ́tí ẹ má sọ bẹ̀ẹ́ di ilé ìrígbìn ẹ má sọ bẹ̀ẹ́ di iṣẹ́ tí wàá ń ṣèpàdé àṣírí rẹ̀ àti fẹ́ ibẹ̀ dẹ̀rẹ̀ kì í ṣebi tí yẹn ti máa wá ń gbọ́ròyìn lọ gbọ́ròyìn bọ̀ tí a máa máa rèé sí kọ́ọ̀lù gbogbo gbà ìjọsìn ẹ gbájúmọ́ iṣẹ́ ọ̀run ẹ pa wàhálà ọkùnrin ọjà táyé ẹ pa sí nígbà tẹ̀ sí wà ní fààyè eléyìí pàtàkì púpọ̀ níta fẹ́ kí ẹ ṣàlàyé rẹ̀ fún wa. àwa ń tẹ̀síwájú lónìí nípa ń tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ irun ibẹ̀ náà ni àdídúró tẹ́lẹ̀ tàfi ní bíìkì fún áfíríkà fún wa ìbẹ̀rẹ̀ náà láti sinmi àjò lónìí àwọn mọ̀kìrò ha ti sọ̀la. mọ̀kìrò ha ti sọ̀la. a ti sọ fún àwọn mọ̀kìrò ha ti sọ̀la àwọn tí yẹ kí kí n bá ṣe ìrún ti bàjẹ́ a lè ti sọ àwọn ṣòróòtù sọ̀la àti àwọn àríkánù sọ̀la àti sàlẹ̀ náà fún wa. àwọn tí èèyàn gbọ́dọ̀ ṣe àti sọ àwọn tí lè jẹ́ májèmú tí èèyàn gbọ́dọ̀ má ṣe àti sọ. bákan náà àwọn tí yẹ kó ṣùgbọ́n lónìí tá a wá fẹ́ sọ òun náà ni. mọ́kírò ha tó sọ̀la. àwọn nǹkan tí wọn ò fẹ́ ká máa ṣe lórí ìrun tí ẹ fi tábà ti ń ṣe àwọn nǹkan yìí ó ti ń ṣàkóbá fún òun wa ó ti ń dín lájà òun wa kù kódà ó lè di lẹ́vù kó bàrún jẹ́ ṣùgbọ́n wọn fi wọ́n sọ́ńdà tí wọn ò fẹ́ ni téèyàn bá wá lọ ṣe ṣíṣe rẹ̀ ní púpọ̀ jù á ṣàkóbá fún ìrun á lè ba ìrun jẹ́ láì ṣe pàdé náà kí ló kàn ti ẹ̀ kíkọ́nù tá a fẹ́ kà yìí èèyàn ti ń jí ládàrú rẹ̀ kó sì sọnù rẹ̀ di àgbéṣe kùn akọ́kọ́ nú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ṣe sọ ọ̀ náà ni. àlàábàtú bíi ìbàdàn. kéèyàn máa wá kírun lọ́wọ́ kó máa wá fi ara rẹ̀ oríkèéríkèé ara rẹ̀ kó máa fi bìkan ṣeré ń bẹ̀ bóyá etí ló ń lọ ṣeré ni àbọ̀ lọ́wọ́ fọ́ pàdúdú lórí ìrun ni àbọ̀ ń kírun lọ́wọ́ lọ́wọ́ ló ń yọra ṣeré àbọ̀ ń kírun lọ́wọ́ ìwà lọ ń dọ́gbọ́n fọ́ fa irùngbọ́n rẹ̀ ṣeré. kẹ̀sì kíkìl asọ́bìnrin. àbẹ́yà ń kírun lọ́wọ́ yẹn wá lọ ń mú ìka yẹn wá ń rọ̀ka lórí irun. tí yàrá bá ti bẹ̀rẹ̀ sí ṣe ìkan nínú irú ń tà ń kàkàlẹ̀ yìí ó ti ń ṣàkóbá fún rẹ̀ díẹ̀díẹ̀ ládàrún yìí kú tírun yìí ò lálàáfíà kò kú tán mọ́. olùsírun bá tún máa ń labùn ní abá. jágbọ́n sí sàhábì náà tí wọn náà fún wa. olóyè tí ìlà jambi bin Abbas ó lóun kírun lẹ́gbẹ̀ẹ́ abdullahi abbas ǹjẹ́ kan. àfàkọ́ àti wá sọ bìín. ó ní òun bá mú kalẹ̀ òun bá rọ́ ka lórí irun. ọ̀làmà kọ́kọ́ ètò sọlá. ó ní pàtàkì àwọn akírun tán jẹ́ náà. kọ́ làlá ó ní ah n tó ṣe yóò dà kó yẹ kó ṣe bẹ́ẹ̀ ọba má ti ṣe irú ètò ìṣèlú. màlàkà tẹ fún kọ́run aṣọ bí àtàwà tàbí sọlá. ó ní kí ló dé tó fi wá ń lọ ká tó ń rọ ká lórí irun ó jẹ́ ń kírun lọ́wọ́ nígbà tí ènìyàn bá kírun lọ́wọ́ gbà náà ni wọ́n máa fi ń jẹ kaná ẹlòmíín bàjẹ́ kó máa fi ń jẹ kaná tẹ́lẹ̀ ó ti ṣe é ṣe é ṣe lórí irun á ah, rárá ilé yóò dáa ilé ìjẹsìn níbi àkọ́kọ́ nínú tí wọ́n kọ́ ẹlẹ́ẹ̀kejì rẹ̀. rọ́fùrún ìbásọ́rí ìlà sàmà. kéèyàn máa kírun lọ́wọ́ kó máa wá wo òkè báyìí kéèyàn máa wo òkè ìgbà tẹ́lẹ̀ omi kírun lọ́wọ́ ló ń wá àbùdẹ̀ ah, láti kọ́ọ̀bù mọ́ọ̀sì yìí o àbùdẹ̀ ah, láti fáànù yìí o ìgbà tó kírun lọ́wọ́ náà ló ń fojú ka sílì gbogbo orí ìṣesí yìí àbí ló ń wo pop mọ́sálásí àbí ló ń wo gbogbo nǹkan tó wà nínú ẹ̀ṣọ́ eré tán fi design masjid. àkọlọ́ Rasulullahi sallallahu alayhi wa sallam. anábì sallallahu alayhi wa sallam tó sọ pàrọ̀ èèyàn báyìí ni. làyàn tẹ̀yìn yánà kọ́ àmọ́ yarfa'una absarahum ila sama'i fi salat. wọ́n ní tí àwọn èèyàn tí wọ́n máa ń wo sámà lórí ìrun ọ̀bá lọ jáwọ́ nínú kí wọ́n jáwọ́ lórí wíwo òkè tí wọ́n ń wòkè lórí àwọn ọ̀yọ́. àwòrán tọrọ jẹ́ ìrìnlẹ̀ ihe. àbíkà fẹ́ kí wọ́n rọ kan pé àwọn òfẹ́ kú jù yìí táwọn bá ti wòkè kó má padà wá bá àwọn mọ́ kó náà kó kó má gbójú lọ́wọ́ wa ìtumọ̀ rẹ̀ ni pé ìdẹ́rùbà tó wà nídìí ṣíṣe nǹkan yìí ṣe fìyàn ìṣesí tí ò dáa ni ká kí èsè lè náà káwọn máa wo ojú sánmà káwọn máa wo ẹlẹ́mi bá ń kírun lọ́wọ́ sánmà nìkan kọ́ ló ń tẹ̀ máa wò ó sì wòkè náà ló ń wọlé ló ń wọ̀ fún ló ń wò sí ló ń wọ wájú ló ń wẹ̀yìn èyí tó bá tó tẹ̀sẹ̀ gbẹ̀rẹ̀ á ti dágbọ́n lọ wùjú èrò ah, àbàdà ah, Abdulhamid ni àwọn ah, ti dẹ́kun jẹ́ mẹ́ta kó tẹ́ fọkàn sọ kó wá kírun tó gbọ́ nígbà tẹ jẹ́rìí nílé ẹ̀kọ́ náà nìkan mi ti wà lóde nígbà báwo ni iṣẹ́ yín gbogbo ẹ̀ náà ló ti ń rò lórí irun ìdá ọ̀rọ̀ tí lórí nǹkan mo fẹ́ bèrè pé mo ti ní ìsinmi eléyìí tí ó yẹ ká kíyèsí ká jìnà sí. jagumidul ainayni fi salah. tí a bá wà lórí irun èèyàn gbọ́dọ̀ jìnà sí níbi àdìjú ní àbá ń kírun lọ́wọ́ àyìn dídí sí lọ́hùn kí ló ń dídí sí ọlọ́run ọba fún kí ló fẹ́ rí nígbà tó ń sí lọ́hùn tó fi wá ní dídí tó ń dídí rárá inú ìlànà ìsìlámù wa lájú ẹ̀ kalẹ̀ kó máa fi kírun ni lórí irun ni lórúkọ ni ní sùjúdù ni kó la ojú rẹ̀ kalẹ̀. wọ́n sọ àwọn míì nínú àwọn nínú àwọn sáràfù tó tó káyọ̀sẹ̀ nìyẹn bá rí pé ẹ̀mí òun lẹ̀ òun máa ń fún máa lo èrò tí òun gbà míì wọ́n wá rí pé níbi fún wa di ó máa ń mú ìpàdé lọ́wọ́n bá wa bá wọn ṣùgbọ́n àti pọ̀ nínú àwọn afárá ní ìtú dájú náà ìtú ká la. ọ̀sánàtù ayúlé kí àlùmọ́sọ́lé bí ìmọ̀ ìlà máa ó di ìṣojú dìbí. níbo wá nìyẹn máa máa wò ń gbà tí yẹn bá ń kírun lọ́wọ́ ẹ kó kópin eléyìí o àti máàmù àti gbogbo àwa tí a jẹ́ àtàkùn lẹ́yìn máàmù. tí yẹn bá wà lórí ìrun tó ń kírun lọ́wọ́ ibi tí èèyàn fẹ́ forí kàn nìyẹn máa ń wò ó èèyàn kí máa ń wo ẹ̀yìn ẹni tó tó sáfún síwájú èèyàn kí ẹ máa wo aṣọ rẹ̀ kí ẹ máa wo gìgírísẹ̀ rẹ̀ rárá àbí kí ẹ máa wọ̀ tún wò sí rárá ibi tó fẹ́ forí kàn gangan ibẹ̀ ni wàá máa lọ wò nísàlẹ̀ ajẹ́kára rẹ̀ balẹ̀ kí ara rẹ̀ lílẹ̀ lórí irun náà. àtàkọ́sùrù fífọ̀lá. àkàrẹ̀ nínú àwọn àṣeṣe eléyìí tí ò dáa táwọn ẹlòmíì tún máa ń ṣe lórí irun òun náà ni kíyàn máa tẹ́lẹ̀ pa máa lọ fún àtàlàdí tí wọ́n á rọ̀gbà kúlera tí wọ́n á lọ ṣe bí ìgbà tí ó jẹ́ ẹni tí ẹ̀yìn rẹ̀ ti ká àbí sísáyà pọ̀ rẹ̀ ti ní problem kò wá ní dúró dáadáa lórí inú àmọ́ wá ṣe ara rẹ̀ wá ní lélẹ̀ lójú ọ̀gbà tó lọ́wọ́ bá ní kò lè dúró tán dúró tán kírun ni. máa máa máa lọ fọwọ́ tẹ̀ bàjẹ́ lórí irun ìdìbò ló ń kírun lọ́wọ́ irun mùnáfìkì lè dé ọlọ́ndẹ̀ irun mùnáfìkì ó lóun bínú síṣe sí wọn. pípọ̀ mùnáfìkì tẹ bá pé kókó wá kírun ìròjú tí ìròjú tó fi máa wá kírun nínú rẹ̀ òní dùn. Al-munafiqina yukhadi'una Allaha wa huwa khadi'uhum. Ọlọ́run ní ẹ̀rọ àwọn mùnáfíkì ọ̀rọ̀ lẹ́nu ara wọn kó àwọn tán ọlọ́run ọ̀rọ̀ yìí. Wa huwa khadi'uhum. Ọlọ́run bá náà wà lọ́ra di wọn lẹ́kẹ̀ẹ́ ń wò wọ́n pẹ̀lú. Wa idha qamu ila salati qamu kusala. Ọlọ́run bá ń sọ kòsálà á dìje ìdíje ìròjú ìròjú tí ìròjú ló máa fi lọ. ọmú kòsálà. ọ̀yẹ́ lọ kírun yẹn ní kíkí tẹ̀mí tẹ̀mí. ọmú kòsálà. ǹda ẹ sáàtì bọ́ọ̀lù ti tó lọ́wọ́ kó jẹ ìṣánu ẹgbọ́n náà rẹ̀ ṣe kí sórí máa hásùrì tó ti tó ga o. Ah, ọmú kòsálà. ọlọ́run ni a wá dìde ní tòròjú tòròjú. يخافون الناس ولا يذكرون الله إلا قليلا ọlọ́run mọ̀nàfíkì ẹ máa lọ sí èsì rẹ̀ tó bá ń kírun yòró ọ̀nà nàásà wọ́n kàn fẹ́ káwọn èèyàn rí àwọn káwọn kírun ni. kò sí ń torí pọ́lọ́ wọn bá pálá ṣe pé kò ṣe dùn. wala yadhkuruna Allaha illa qalila. ọlọ́run bá ní kò wá ní ìṣèrántí òun ọlọ́run àfẹ̀kànkan ẹ̀kànkan sabila. torí ẹ má kírun mọ̀nàfìkì má má kírun mọ́kò tún máa fọ́ tàbí lórí irun má kírun mọ́kò tún wá ojú wíńdò ló máa ń fẹ́ tòkì lórí irun má lè dágbọ́n káwọ́lé wíńdò akápá kan lé ẹlẹ́mìí gbà tó bá fẹ́ kírun ẹgbẹ́ ògiri ló máa ń fẹ́ ánìmì èdè sẹ́kì máa lọ dúró pẹ́ àti bá ti wà lẹ́gbẹ̀ẹ́ ògiri ìmọ̀ọ́mọ̀ bá lè láti ní ìsúkúrẹ́ rẹ̀ kàkan òun ló mọ̀. àná nàbí yasọ́ lọ́lọ́run منها أن يصلي الرجل متخصرا Ànábì sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa kéèyàn máa kírun kó wá jáwọ́ tẹ̀bàdí kódà o ẹ̀sùn àpò eléyìí náà láti ní rẹ̀ bá ti dé bí àárẹ̀ ara kan olóbi gbọ́dọ̀ máa ṣe nígbà tí wọ́n ṣe fáàrí síwájú ọlọ́run kí ni ẹ̀sìn ṣe fáàrí síwájú ọlọ́run ìgbéraga. ẹ fara díẹ̀ yìí àwọn nǹkan àmì tún pọ̀ láàfin ká máa ṣe lórí irun. yòtúrọ̀ ẹ̀yìn yòsọ́lé yàlẹ́ mùsùlùmí wa hùwà yóò dà sí ìrùlé àkànbá fẹ́yìn. wọ́n kàn kéèyàn máa kírun lọ́wọ́ kó máa wá dá ẹ̀gbẹ́ padà ẹ̀gbẹ́ kan fẹ́ jáde lára rẹ̀ èso ń bọ̀. wọ́n fẹ́ yasó ó wá mú mára ó wá ń fúnra mọ́ ń fúnra mọ́ eré yóò dáa wọ́n fẹ́ kéèyàn máa ṣe àbíkẹ́ ìgbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ wá kò wá jẹ́ kó wá wá ń dápọ́n fúnra mọ́ ìtọ́jáde náà ni kò rìlíìsì atẹ́gùn jẹ́ kó máa bọ̀ ìtọ́jáde náà ni kò rìlíìsì ìtọ̀ kò kúrò lórí kòrọ̀ra lọ gbọ́ bùkátà bóyá ìgbọ̀nsẹ̀ ni àbí omi ló fẹ́ wà ní lọ́yọ̀ǹda rẹ̀ kọ́kàn ẹ̀ lè papọ̀ sórí irun. Àkọ́ọ́lá Rasulù Mọ́ọ̀gì sallallahu alayhi wa sallam. Oríṣi ọlọ́run ọba àbí ọlọ́run àlékún kí ọlọ́run kó wọn lọ́ba La salata ní hadrati ta'am. Ìjọba ni kò tí oúnjẹ bá wà nílẹ̀ tásìkò òórùn tó, ibi ìjà ń pa yọ́lẹ̀ ti gbóúnjẹ jẹ. Alábìrin kò sírun mọ́ngbà ẹ̀ kọ́kọ́ sọ̀ sẹ́yìn irun yẹn kọ́kọ́ jẹun náà kọ́kọ́ lè papọ̀ sí ojú kan lórí rẹ̀. Wàlá wa huwa yudafi'uhul akhbasa. Ó ní bákan náà, irun yìí kíkọ̀ lè jẹun tó lálàáfíà dáadáa o. Nígbà wo ni? nígbà tó bá ń kírun lọ́wọ́ tó wá ń dá àwọn ẹ̀gbin tó fẹ́ jáde lára rẹ̀ padà ẹ pé tọkùnrin máa wà nìyẹn ọlọ́dà ni wọ́n jẹ́ alọ́lọ́hùn lè rọ́jú lé mẹ́kàn gbé ní fìdíọ̀ sí. èèyàn nǹkan méjì èèyàn lè máa ro nǹkan méjì pẹ̀lú ẹ̀kan náà kó ronú gbọ́kàn rẹ̀ ṣe fẹ́ papọ̀ sórí irun tó fẹ́ máa ṣèrántí ọlọ́run bẹ́ẹ̀ náà ló tún ronú pé ah, ìgbìn yóò gbọdọ̀ jábọ̀ púpọ̀ lọ́wọ́ o. ìyẹn náà ni ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú kóńjẹ́ délẹ̀ ìdí ń pa ọ̀dọ̀ sí ibi tó fẹ́ jẹ ọwọ́ afẹ́ tí òun wọ́n ti ṣèkọ́mọ̀ àkọ́kọ́ lọ jẹ oúnjẹ náà torí pé mi rẹ̀ ò ní papọ̀ sórí ìrun ọlọ́run dàfẹ́ kẹ́mi wá papọ̀ síbi ìjọsìn ìjọsìn tàwa mùsùlùmí kì í ṣe ń ta máa ń ṣe sọ́tún máa ń pín ẹ̀mí yẹlẹyẹlẹ agbọ́dọ̀ jẹ́ kẹ́mi wá kú àlójú kan bàtà bá ti ń ṣe. qala rasulu idha wudi'a al-asha wa uqimati salatu fabda'u bil-asha. bẹ́ẹ̀ náà ni tó bá gbọ́dọ̀ ìṣá ìdí àsìkò sọ̀rọ̀ sọ̀rọ̀ ìṣá ìwádìí a máa ń kóúnjẹ tá à ń jẹ sùn lálẹ́ ní alẹ́ àṣáù ẹ̀ á wá ṣe tàfídéèmù alẹ́ àṣáù kọ́bílà alẹ́ àṣáì á ṣe tàfídéèmù alẹ́ àṣáì alẹ́ àṣáì á ti oúnjẹ àjẹsùn lálẹ́ síwájú oorun àkísùn lálẹ́ àkọsílẹ̀ pọ́nbílẹ̀ náà tábà ti jẹ́ bẹ́ẹ̀ náà nísìnyí á jẹ́ kóúnjẹ yẹn ti dàjẹ́ sí nígbà tábà máa fi bẹ̀rẹ̀ sí títà láti àṣáì ìgbòkègbodò wa àtijọ́ kan jẹ́ èsì wálẹ̀ kò ní jẹ́ bá ti jẹun tán lẹ́yìn iṣẹ́ náà lọ bọ́ sórí ibùsùn eléyìí náà sí nínú ẹ̀kọ́ ẹ̀yin sọ́lásùn mọ́gìrì náà ló fi dájú kí yàn jóúnjẹ alẹ́ ẹ̀rí pé ìsìtọ́rù wa náà àárín sọ́lásùn mọ́gìrì sẹ́yìn iṣẹ́ náà ni ẹjá tẹ̀síwájú ní ìdánilẹ́kọ̀ọ́ wa. ذهب جمهور الفقهاء من المالكية والحنفية والحنابلة إلى كراهة تنكيس الصور eléyìí tí wọ́n ti ṣe lálàyé fún wa. àǹtẹ̀kìrọ̀ fìrọ̀ kàtì ìfani àsùrọ̀tàn àlàmì màkàrà táwọn fìrọ̀ kàtì lòlá. ń táwọn olùmọ̀gbà lórí pẹ̀lú tẹ̀ǹkì sọ̀rọ̀ lórí irun òun ni kéèyàn èèyàn ó ń kírun lọ́wọ́ báyìí nìsín rọ́kà alákọ̀ọ́kọ́ ó wá lọ ka bíi suratul Mulk ìyẹn gùn ẹ̀mọ̀kọ́ suratul Mulk gbàbí nígbà tí wọ́n fẹ́ ka sura ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ dá nílé sọ́ọ̀tì Yasin kámúsọ́rọ̀ méjì tó gbajúmọ̀ táwọn èèyàn lè sì ti mọ̀ torí pé ìdánilẹ́kọ̀ọ́ wa yàfẹ́ kó wúlò fáwọn ẹlòmíràn tí wọ́n sì wà ní gbòòrò táwọn náà lè padà wá sí ojú ọ̀nà súnà ṣùgbọ́n súnà àwọn sọ́ọ̀tì gbajúmọ̀ ńlẹ̀ Yorùbá dáadáa sọ́ọ̀tì ní mọ́lẹ́kì sọ́ọ̀tì Yasin àwọn èèyàn mọ̀ púpọ̀ kódà àwọn èèyàn fa sórí táwọn mọ̀ pé sọ́ọ̀tì Yasin kò ju sọ́ọ̀tì mọ́lẹ́kì lọ ọwọ́ ka sọ́ọ̀tì irú eléyìí nísìnyí àwọn olùmọ́ni nínú àwọn tá a kọ̀ kí àwọn máa ṣe lórí ìrun ni fún àpàtà wa tá a wà ní ìtòsí ẹ̀ tá a mọ̀ sọ̀rọ̀ méjèèjì lórí rọ́kà alákọ̀ọ́kọ́ ó wá ka iná àtọ́yẹ́nà kàlẹ́kàwọ̀sà nígbà tó wá lórí rọ́kà ẹlẹ́ẹ̀kejì tó wá lọ ka lámúyẹ̀kùnrin lẹ́yìn kafaru min ahlil kitab wa ẹ̀wù pín yẹn gùn jùlọ àkọ́kọ́ wa díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí tó wá gùn tí ó gùn eléyìí náà ó pàtàkì púpọ̀ ká kíyèsí rẹ̀ kó bá irun jẹ́ ṣùgbọ́n nínú tí wọ́n ti ká máa ṣe ní orí irun ni. kìrọ́rù sọ́lá tún ìndà nọ́ọ̀sì wà mú bọ́ọ̀lá bá ti nà ó. nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ ká máa ṣe ó náà ni pé tá bá ń kírun òrùn pé ó wá dé bá wa. bọ́ọ̀lá bá ti nà ó. àbọ̀ ọ̀run dé àgbọ̀dọ̀ wá dúró pèmí kọ́ قال مشي وقلوان ولا الضالين آمين ودليل آه، هذا قوله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال إذا نحس أحدكم وهو يصلي فليرقد. أشرع بني سنة كان يبحثون لو تنواديو. arábìnrin kò jókòó kó lọ fẹ̀gbẹ́ lélẹ̀ kó kúkú sùn náà ń dá lójú rẹ̀ títí tọrọ fi máa dá lójú rẹ̀ ìgbà tó ń bá dá lójú rẹ̀ kókó àkàtì ní ìrún. fàyínà àdàkùn ìdá sọlá wà náà ìsún. arábìnrin ẹnikẹ́ni yóò ní ní tó bá ń kírun tó bá ń tó ń gbé. láyé dìrí làálà òye sọ́dún fèrè fàyàsùn bánà fún sàhó. wọ́n ní kò mọ̀ bóyá òun ti ń tọrọ sí ìfàrù ìyàbọ̀ òun ṣe sọsọkúsọ lé rẹ̀ lórí síbẹ̀ ní mọ̀ kúbi tóun sọ nìyẹn ó pé lákàyè yẹn ò bá stable mọ́ eléyìí pàtàkì nínú ta gbọ́dọ̀ kíyèsí. ọ̀hán tún tàfà wúbi fi sọ̀lá. nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ ká máa ṣe ń gbàtà bá ń kírun lọ́wọ́ ó náà ní kí wọ́n máa kírun kó máa wá yá gbò. ẹ̀kọ́ lè hi sallallahu alaihi wa sallam. ọ̀gbìn tàlẹ́ bá ń kírun lọ́dẹ̀ lẹ́nu wá yá ni wọ́n máa fọ́ Ànábì sallallahu alaihi wasallam ẹgbọ́n tó sọ fún wa. Wa amma tafawubu fa innahu huwa minash shaytan. Òyìnbá aláwọ̀ ní ẹ̀rí kí èèyàn máa yá lọ yá bọ̀ ó ní láti àtọ̀dọ̀ ṣetán níbi tí fi ẹ̀jẹ̀ wà. Wa tafa'aba ahadukum falyaruddahu mastata. Ó wá ní ẹni yóò ní pé tó bá kí yíyá bá ṣẹlẹ̀ sí, òyìnbá aláwọ̀ bá ní gbogbo tó bá jù dá yíyá yẹn padà. Wọ́n máa kí yíyá yẹn máa kọ̀ntínú bẹ́ẹ̀ òun ni kúrò tètè ṣe o kódà nínú rìwáyà hadith mi ànábi sẹ́ni kẹ́ni ní bá ń yá ọlọ́sọ ó ní kó fi nǹkan kọ́fà ẹnu rẹ̀ kó má máa lanúlẹ̀ gbòò ẹ̀kọ́ kan lélẹ̀ náà nínú Islam mùsùlùmí kì í yá kọ́kọ́ wa lanúlẹ̀ gbòò rárá wàá fi ọwọ́ bu ẹnu àbí kó má ṣe kó fi kọ́fà ẹnu ẹ tó iṣẹ́ bá ti níyàn tó ń ṣe bẹ́ẹ̀ ti pa ẹ̀kọ́ ẹ̀sìn wà lára ilé ẹ̀ ọgbọ́dọ̀ jìnnà sí máa yá lọ yábọ̀. ìkìrọ̀hù ayéyédè sọ́tọ́ ìmùsọ̀lì ìbìrọ̀ ayé fi ṣèjú. lára àwọn nǹkan tí wọ́n kọ̀ ọ́ náà ni wọ́n fẹ́ ká máa ṣe lórí òrùka àdébọ̀lọ́ máa fi. ayéyédè sọ́tọ́ ìmùsọ̀lì ìbìrọ̀ ayé fi ṣèjú. ọ̀ fẹ́ ká máa kírun lọ́wọ́ ká wá mú ọwọ́ wa ń gbà tá a bá wà ní forí kanlẹ̀ káwá ja gbogbo ọwọ́ wa délẹ̀. bàlẹ̀ àbàgì ìlàhù àyẹ̀rùfà àhùmá ànilá rúdì. ó fẹ́ ká gbé ọwọ́ yìí sókè láti ibi tí à ń so aago mọ́ lọ́wọ́ wa yìí dé ìgbópa wa kò gbọ́dọ̀ kanlẹ̀ àtẹ́lẹ̀ ọwọ́ wa nìkan la gbọ́dọ̀ fi lélẹ̀ àyà ń gbọ́ sísà ń sọ yìí dáadáa ẹ̀yin bàbá náà ń yẹ yín àtẹ̀yìn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin àtẹ́lẹ̀ ọwọ́ nìkan la gbọ́dọ̀ fi lélẹ̀ a gbọ́dọ̀ ṣẹ́ ìka yẹn kó ká nà tán káwá da àtẹ́lẹ̀ ọwọ́ wa délẹ̀ àwa gbọ́dọ̀ jẹ́ kí ọwọ́ wa tó kù lẹ́yìn àtẹ́wọ́ yìí kó kanlẹ̀ láti ká ń sago mọ́ yìí dé ẹ̀bùn wa àgbọ̀dọ̀ jẹ́ kí n yẹn kalẹ̀. ẹgbẹ́ sáà náà lè sọ fún rẹ̀. sallallahu alayhi wa sallam i'tadilu fi sujudi. arábìnrin ẹ ṣe déédéé lórí sujudi. wàlá yẹ wàlá yẹ ti sùtù ahadukum zira'ahi bí sàtọ̀lẹ̀ kẹlẹ̀ bí. ìjọba wa ni ẹ má máa ja ọwọ́ yín délẹ̀ lórí ìrun yín. bí sàtọ̀lẹ̀ kẹlẹ̀ àgbẹ̀dàdà bá ń sun ẹ̀gún á wá sùn lé ọwọ́ gbogbo rẹ̀ ló máa dìde lẹ̀ ẹ̀ náà ti mọ pátíkẹ̀ sáǹpù yẹn lára ajá ẹ̀hẹ́n ẹni tó náà bá ti kí báyìí òun fira rẹ̀ jọ ajá nìyẹn ṣé ẹni bọ́ ti ní ká máa dáwọ́ délẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni ká máa sùn lé tán ká mú sùn àbẹ́ àfi sùn ká mọ̀ láwùjọ lónìí. rọ́ọ̀hà tún tẹ̀kìrì ní suwari ṣe rọ̀tì àtẹ́yìn. lára ń ta ilé ní orí irun ẹ̀rí pé nínú táwọn kan máa ṣe lónìí wá ní bísíǹsì kúlọ̀ ọ̀làwọ̀ márùn-ún lórí rọ́ọ̀tà kan àbí mẹ́wàá àwọn afọ̀pá wọn a máa rí ṣe repetition sọ̀rọ̀ ẹ̀rí yóò sí nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tàbí kírun àdúgbò tó kà lórí ní rọ́ọ̀kà ilé ọlọ́run ní tó kà ní rọ́ọ̀kà ilé kejì eré tó bá ti mọ nǹkan míì tó yẹ pé yẹn nìkan ṣe ló mọ nìkan ló lé skills ṣùgbọ́n mo sọ̀rọ̀ mi wáìsì wá rè kíkẹ́ ẹ̀kọ́ òun náà nìkan náà ṣàfẹ́bẹ̀rẹ̀ sí bú ebú búra wọn pàápàá jùlọ àwọn fẹ́ àtàkì súnà àwọn fẹ́ gbẹ́ tí ń ṣe súnà ń tó dájú ni pé tí wáyé pé ẹni tó ń ṣèlànà ọlọ́run àti tàbí lè yọ̀dá gbógun tì ní èsì tó bẹ̀rẹ̀ sí í bú ẹni náà ti gbọ́ lọ́wọ́ ṣètọ́ni ni o ti gbọ́ ọwọ́ lọ́wọ́ ṣètọ́ni ni o tí ṣètọ́ni lánàá ológbógun tì dúdú ẹ̀dẹ̀ má jẹ́ kó gbà yín gbogbo ẹgbẹ́ àtẹ̀ sisters tẹ̀ ń ṣe súnà ẹ má jẹ́ kó dùn yẹn máa bá ròyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ni ní pé ìdí tẹ́ fi máa bá bá dọ́là ní tó bá kú sórí bẹ́ẹ̀ ojú rẹ̀ á là lálẹ́ kìámọ̀ kódà ní sáré lójú ẹ̀ tẹ̀sí máa là ẹlẹ́ẹ̀kejì wá ní píṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe ń ṣe yẹn gbogbo ọ̀gbà tí yàn bá ti gbógun gbé ogun ti òdodo gbogbo bá ṣe pọ̀ tó lórí òdodo lòdodo ṣe ráyè gbilẹ̀ sí irú àwọn tí wọ́n ń ṣerú eléyìí lọ́wọ́lọ́wọ́ wọ́n ń create awareness fún àwọn èèyàn nípa súnà ni ẹ̀rí pé ń pàtàkùn yẹn gbógun ti Islam náà láwọn ìlú òkèrè lọ́hùn nígbà kan orí jẹ́ káwọn ọmọ àwọn òyìnbó wa bẹ̀rẹ̀ sí lọ ṣe research nípa kí ni islam gan wọ́n sì sí islam àwọn àríkà àtòlórúkọ tí wọ́n pè ah, islam àtòlórúkọ tó wà nínú islam gangan àwọn èèyàn wa tara bẹ́ẹ̀ mọ islam ní ìsìn náà gbà tó gbógun ti nìkọ́b jìlbáàbù ni wọ́n gbógun ti tọ́jú kìlọ̀ sẹ́yìn àwọn èèyàn wa padà wá nímọ̀ nípa táǹpẹ́ ní lílo nìkọ́b lílo jìlbáàbù ní ìsìn náà táwọn tó ń gbógun ti sínà yẹn lápapọ̀ àwọn èèyàn tó wá bẹ̀rẹ̀ sí ṣe research kí gan ni súnà gan sínú tó wà nínú rẹ̀ kì àjọlọ́n kò jọ kó lò wá ní irinṣẹ́ àti polongo òdodo ọ̀rọ̀ ọlọ́run kó lè fi òdodo ọ̀rọ̀ ọlọ́run náà kó bá a fi yé káàkiri àgbáyé kó lè jọ gbogbo wọn tí wọ́n wà ní ibi kan máa fi ẹnu ba iṣẹ́ ọlọ́run àbájẹ́ kó kó bá a tún wọn ṣe Allahumma arina al-haqqa haqqan وارنا الباطل باطلا وارزقنا اجتنابه وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì àbí tí a nífẹ̀ẹ́ láti ṣe ìgbọ̀wọ́ irú ètò báyìí ká pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà òun náà ní o oh eight o oh thirty five seventy five fourteen sixty six.